so ẹ̀yin èèyàn wa nílé mo kí yín ẹ kú déédéé wò yín àsìkò kó lè dá ti gbogbo àǹbá káàkiri yóò kúkú dá láṣẹ ọba mi Èdùmàrè abọ́sẹ̀dé yín náà rèé láti lè ṣẹwà root radio lẹ́pa yín tí ò kọ́ mọ̀ ohun tí mo fẹ́ bá àwọn obìnrin sọ atóbìnrin àtọkùnrin ni eléyìí ló bá wí àwọn obìnrin a níṣẹ́ pàtàkì láti ṣe wọ́n nítorí ọlọ́gbọ́n obìnrin a tún lè tiẹ̀ ṣe aṣíwèrè obìnrin a ilé tiẹ̀ ká ilé tiwa ò ní dàrú láṣẹ Elédùmarè ẹ jẹ́ ká máa gbàdúrà fáwọn ọkọ wa bó bá tiẹ̀ kù díẹ̀ káàtó ẹ jẹ́ ká máa gbàdúrà fún bá a bá béèrè kọ́bọ̀ tó bá jẹ́ ẹ tọrọ náà bá fún wa ẹ jẹ́ ká fi àdúrà tì fún wọn kí a sì máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ nítorí pé nígbà tó bá dáa fọ́kọ yóò dáa fáya bó bá dẹ̀ dáa fáya náà yóò dáa fọ́kọ àwọn ọmọ wa wọn ò ní dọmọ bẹ́líálì wọn dẹ̀ ní dọmọ burúkú ọgbọ́n tí a ó máa fi ṣe tí a máa fi ṣètọ́jú wọn táde máa obìnrin yóò máa fi ṣèké ọkọ wa ọlọ́run yóò jogún ẹ̀ fún wa ẹ jẹ́ kí a máa gbàdúrà fún àwọn ọkọ wa ẹ̀yin ọkọ náà ẹ máa gbàdúrà fún àwọn àyà yín ẹ bó bá tiẹ̀ kù díẹ̀ káàtó ẹ tí ìyàwó yín tó bá ń forí ṣe tó ń fọrùn ṣe ẹ máa gbàdúrà fún kẹ́ẹ̀dẹ̀ máa kẹ́ẹ̀dẹ̀ jẹ́ kí ó máa mọ̀ pé nǹkan tẹ̀ ń ṣe ẹ mọ rírì ẹ̀ ẹ jẹ́ kí aya yín máa mọ̀ pé ohun tí ó ń ṣe fún yín tàbí tó ń ṣe lọ́ọ̀dẹ yín ẹ mọ rírì ẹ̀ àwọn obìnrin a nífẹ̀ẹ́ sí pé kí ọkùnrin máa gbé wa gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ṣùgbọ́n kò ṣe pé nígbà táwọn ọkùnrin bá ń gbé wa káwọn obìnrin náà káwá fi ayọ̀ fọ ẹ má jẹ́ ká ṣe eléyìí ẹ̀yin ọkùnrin wa ẹ tọ́jú àwọn aya yín o ẹ̀yin obìnrin wa náà ẹ tọ́jú àwọn ọkọ yín ilé àtọ̀nà gbogbo ò ní dàrú ẹ jẹ́ ká máa fi àdúrà ran ara wa lọ́wọ́ nítorí pé tó bá ń dára fọ́kọ látọwọ́ aya ni tó bá ń dára fáya ńkọ́ látọwọ́ ọkọ ni àmọ̀ràn yìí wá láti lè ṣẹ̀wà Root Radio Abọ́sẹ̀dé iná rẹ̀ lẹ́pa yín tí ò kọ́ mọ̀ ọmọ bàbá ọlọ́pàá yóò dáa kò ní bàjẹ́ ẹ wò ó ẹ máa gbádùn wa nìṣó ó dàbọ̀